adìkan adìkan <coughs> àti ẹwọlé ẹwọlé sí ibà ẹdìkan pé náà lù. èè kọ́ńdọ́kítọ̀ ikọ̀ yìí le jù o ó yẹ kó lọ sí ilé ìwòsàn. <coughs> tí n bá lọ sí ilé ìwòsàn pẹ̀lú ikọ́ lásìkò yìí pẹ́rẹ́ wọ́n máa rò pé mo ní covid nineteen ni. rárá wọn ò ní sọ bẹ́ẹ̀ àwọn dókítà ní àfihàn ikọ́ yàtọ̀ sí àìsàn kan sí kejì ikọ́ mi gbẹ imí ìtutù bíi tiẹ̀ yìí mo ti sọ fún kọ́ńdọ́kítọ̀ mi ikọ́ ẹ̀ tó kọ̀ tí ò kásẹ̀ lẹ́yìn ó lè jẹ́ kọ́ ife. kọ̀ǹdọ́tọ̀ yẹ̀ wò kó lè mọ̀ dájú nítorí pé ẹni tí kò bá lọ kò lè mọ̀. ẹ yẹ̀ ikọ́ yẹn wò fún ikọ́ ife. tí o bá ní ikọ́ tó ti lo ọ̀sẹ̀ méjì láìkásẹ̀ nílẹ̀ ó lè jẹ́ ikọ́ ife o ọ̀fẹ́ láyẹ̀wò àti ìtọ́jú ikọ́ ife fún àlàyé ibi tí o ti lè ṣe àyẹ̀wò ikọ́ ife pè nọ́mbà kan sí orílẹ̀ fún ìtọ́jú ikọ́ ife ní three three four zero ìkéde ìwọ́lá tọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń mójútó ètò ìlera pẹ̀lú àtìlẹ́yìn àwọn ará ìlú Amẹ́ríkà